Welcome back to my channel ẹ̀yin ará this is your girl Mashallah Gist TV gist tamuwa oni mú wá sofum ní pé kábíyèsí sọ fún àwọn elder pé freedom wọn bóyá wọn lè change mind wọn ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká gist tèmi if today is your first time on my channel please can you please go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. My name is Mashola. I normally speak Yoruba on my channel and sometimes English, and I do celebrate every one of you for subscribing, for liking my video. God Almighty will bless you. Èmi ọmọ ni o, Mashola Yorùbá ni mo máa channel mi o. Ọlọ́run á dúró te gbogbo yín o. support mi o. òkè òkè lọ́wọ́ yín á máa lọ ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yin èèyàn lé gist tèmi ni pé kábíyèsí pé àwọn elder o ipe kí wọ́n lọ bá Queen Naomi lórí pé bóyá Queen Naomi lè change mind wọn láti get freedom ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi bí a ṣe gbọ́ ẹ̀yin èèyàn ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ ó dá lórí lọ́lá àti láìdé badmus tí lọ́lá tá a gbọ́ òun ni pé lọ́lá àwọn fámìlì ẹ̀ wọ́n gbé marriage proposal lọ sí ọ̀dọ̀ kábíyèsí àwọn fámìlì kábíyèsí dẹ̀ refuse láti ṣe wọ́n ní wọn ò lè ṣe marriage kankan right now ìpè palace ò fararọ̀ ìgbà tó yá lọ́lá wá Queen Naomi lọ sí church ìgbà tó dẹ̀ dé church Queen Naomi ò dá lóhùn Queen Naomi ignore ẹ̀ completely wọn ti ẹ̀ ṣe bí ẹ ń pé àwọn rí i létà ni pé Naomi pé kábíyèsí náà ń sọ fún kábíyèsí pé kábíyèsí rè pé wọ́n ń deceive àwọn ìpara wọn ni wọ́n ń deceive ipe ńgbà tí kábíyèsí ní pé àwọn ò ní ẹni tí ń ṣe pẹ̀lú lọ́lá kí ni lọ́lá ń gbénu pálàsì fún tí wọ́n fún nílé nǹkan tí wọ́n ní pé Naomi sọ nìyẹn allegedly wọ́n ní àti Láìdé Badmus àwọn méjèèjì ní Charlotte nínú ààfin kábíyèsí Queen Naomi dẹ̀ tẹ̀síwájú pé kì í tiẹ̀ ń ṣe títa wọn o láti máa complain ní pé ṣùgbọ́n kí kábíyèsí mọ̀ pé àwọn ò deceive àwọn o ṣùgbọ́n ara wọn làwọn ń deceive ẹ̀yin èèyàn lé wọn ní bí kábíyèsí ṣe pé àwọn elders nìyẹn o ìpè kọjá káwọn sọ̀rọ̀ nípa freedom Queen Naomi wọ́n nígbà tí wọ́n dẹ̀ jókòó láti sọ̀rọ̀ wọ́n níṣe ló dàbí ẹni pé miracle ṣẹlẹ̀ wọ́n ní nǹkan kọ́kọ́ sọjí lára kábíyèsí ni wọ́n ní ni ọ̀rọ̀ bá yí padà ní kábíyèsí bá sọ fáwọn ẹ̀dà wípé kí wọ́n wá bí wọ́n ṣe máa lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì Queen Naomi o nípa arrangement táwọn ń gbé bí àwọn obìnrin ó ṣe máa kúrò nínú palace ẹ̀yin èèyàn lè rí pọ́rọ̀ yìí ti ń lágbára ṣé ẹ̀yin ò rí nǹkan tèmi ń rí ni ẹni tó ń bínú tẹ́lẹ̀ tó jẹ́ pé bí Queen Naomi ṣe bá wọn sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí ò láìkẹ̀ ìpè kábíyèsí ti ní òkè kán wá jẹ́ káwọn discuss nípa freedom o wọ́n wá jókòó wọ́n wá ń sọ̀rọ̀ kábíyèsí tún sọ nǹkan míì hey ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí máa ń lágbára ọ̀rọ̀ yìí máa ń lágbára jù ẹ̀yin èèyàn lé gbogbo èèyàn ló ń sọ pé kí kábíyèsí fi Queen Naomi sílẹ̀ kí Queen Naomi máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n ṣẹ̀rẹ̀ pé ó easy báyẹn ni ọ̀rọ̀ mi máa ń ya ẹ̀yin èèyàn lẹ́nu ẹ máa ń ní mò ń sọ́pọ́tì kábíyèsí kò dáa ẹ̀mí pé ọmọ ọwọ́ Queen Naomi ọmọ yìí ṣì kéré ọmọ yìí ṣì kéré láti máa ní separation at that age is going to be very very difficult èyí tó tiẹ̀ wá yà mí lẹ́nu jù ni pé wọ́n ní bí kábíyèsí ṣe yí ohun wọn padà tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé wọ́n fi nǹkan bo kábíyèsí lójú ni ipe kìíní yẹn kọ́ kà lójú kábíyèsí ni kábíyèsí kọ́ bẹ̀rẹ̀ sí ń sọ nǹkan míì ni ẹ rí pé yìí tún lágbára ẹ̀yin èèyàn lé ọlọ́run á máa ṣàánú wa o ẹ̀yin èèyàn lé wọ́n ní pé ìgbà tí ẹ̀gbọ́n kábíyèsí prince prince adé tí wọ́n bá eh, queen naomi sọ̀rọ̀ wọ́n ní queen naomi ní àwọn ò fẹ́ wá sí palace mọ́ kó fi àwọn sílẹ̀ àwọn ò fẹ́ ní ẹni tí ń ṣe pẹ̀lú palace mọ́ wọ́n ní ṣùgbọ́n ọ̀tọ̀ ní nǹkan tí kábíyèsí ń sọ wípé kábíyèsí ní àwọn ń gbègbè sí àwọn lórí bí àwọn olórí yìí ṣe máa kúrò ní palace wípé àwọn fẹ́ ìyàwó àwọn àtọmọ àwọn nínú palace ẹ̀yìn èèyàn kí la fẹ́ sọ sọ́rọ̀ yìí kí la fẹ́ sọ sọ́rọ̀ yìí ẹ̀yin èèyàn lé so wọ́n ní eventually ṣá wọ́n ní kábíyèsí ni pé àwọn ṣì máa bá Queen Naomi sọ̀rọ̀ àti àwọn fámílì àwọn Queen Naomi so wọ́n á lè mọ ìgbésẹ̀ tí wọ́n máa gbé èmi ni mo ní kí n mú ọ̀pdẹ́ẹ̀tì nǹkan tó ṣẹlẹ̀ wá fún yín ni ẹ̀yin èèyàn lé tá a bá tún gbọ́ anything a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ máa bá mi gbàdúrà fún Queen gbogbo ẹ̀yin aráalé ẹ má bá mi gbàdúrà fún wọn ṣé ẹ rí i kì í ṣe pé bóyá mi ìfẹ́ kí Queen Naomi move on pẹ̀lú live wọn ṣùgbọ́n honestly the separation ò dáa as obìnrin mo ti ní a lot of àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n wọ́n separate pẹ̀lú ní marriage wọn tó dẹ̀ jẹ́ pé wọ́n regret dè ní ṣùgbọ́n mo mọ̀ pé ní agbára Ọlọ́run ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi yìí ẹ̀rín la máa rín gbẹ̀yìn nítorí pé mo mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ tó jẹ́ pé ààrẹ ṣùgbọ́n ọlọ́run elédùnmarè á rí ọlọ́run elédùnmarè á dẹ̀ da ọwọ́ bí dúró ní agbára ọlọ́run ẹ̀yin èèyàn lé ibi tá a máa fi ètò tòní sí nì tó bá tún yá màá tún mú gist ọ̀pdẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ Queen Naomi wá fún yín tó bá yá ẹ ṣé mo dúpẹ́ o please share this video like and subscribe.